for some people, wey be say they never come across this video so that they go really know the kind of person where sunday go be and the kind of eh, the kind of plan wey be say sunday go get for yoruba people, the love wey be say get for yoruba people, and the reason why sunday go say in the fight for yoruba people. Now inside this video na im i go take hear out from sunday go out my my people because before the incident will be say e happen for sunday go out happen sunday go don finally he don't first talk in mind and he also talk against people will be say the day after am and the reason why in a lot of people love am and the reason why wey be saying im the position will be saying im dey today will be say many people see him as alagbara of yoruba land e say because. The place wey be say him for come from him papa and him mama dem no get anything. papa no even get motor e say but for yoruba people to see am as alagbara today for dem to dey respect am for people to stand for am wey be say dem believe in him he say he no go school he no go university He say he no he no go university He say na the school wey e finish na only secondary school na im go reach He say but today see where im dey my people, this word na very very e dey very e touch me a lot wey be say e inside this video e show say sunday go e get good plan for yoruba people and e love im pipo e no dey do am because say e want money for im pocket or e want attention from people or e wan become famous no e do am This video e dey show say it won because of say e wan make Europe the yoruba people made them stand on their own make di fulani stop to dey oppress dem make di yorubas make feel they work out freely without say they will build house dem come dey run comot for dia house because of one stranger my people make i leave on make una hear from sunday gboo mouth make on a year hear wetin sunday gboo talk before the incident wey be say e come con happen to sunday gboo wey be say e wey happen to sunday gboo my people make i leave on make una hear with this Sunday go talk. Make on a hear from Sunday go mouth by herself. The video, the thing will be say talk inside this video before the incident will be say happen for Sunday go house. And make not no forget to let me know Waiting on a think for the comment section, my people. Mélòó lára mi? Ọlọ́run mi lára. Ọba tó ní mi lára. Tó bá ti wá ń rí pé ẹnìkan sọ ta ní ń jẹ́ Igboho, Ọlọ́run sì mọ̀ pàrọ̀ èèyàn bẹ́ẹ̀ rẹ̀. Lọ wá lè o ọlọ́run bá tó ní mí sọ bá ń bínú mi tó ń sọ̀rọ̀ mi lẹ́yìn láìda èmi kọ́ ló ń sọ ọ̀ ń sọ ọba tó ní mí tó lẹ̀mí mi tó ṣe mí bẹ́ẹ̀ ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láìda àfikọ́ gbà fọ́lọ́ látara mi tó ọba ti wá gbà fọ́lọ́ látara mi olóòsì mọ́ bá ń kẹrẹ jẹ́ ìṣòògùn ìṣàgbára ìṣàsọdùn ìṣègùn ẹ̀fọ́nù torí pé ọlọ́run tó ní mí ló ṣe mí bẹ́ẹ̀ ó ní tó fẹ́ lò mí fún tó fi ní wálé ayé kí n dédé wálé ayé lásán o ẹnìkan náà gbogbo wa ṣe wà yá wálé ayé lásán ó ní tó lọ́n fẹ́ fi wá ṣe ọlọ́run a máa wọnú ilé kan tí wọ́n bá mọ ọlọ́run á wá sí ẹnìkan lálágbára mẹ́ta kókó sí lólówó yóò wá ní kẹ́ ẹ mọ tara ẹni yẹn mọ ọmọ ọlọ́run bìkọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ irú mi ò lè lọ lọ bí ọba jẹ́ pé ọlọ́run fẹ́ káwọn èèyàn tara mi ilé Sunday àdìsá ọmọ aládùúkún ọlọ́run fẹ́ kí wọ́n ti ara mi sí òun ọlọ́run ni ìgbìmọ̀ lè mọ pẹ̀lú mi lálágbára bọ́lọ́run bá fẹ́ kí ayé ó ti ara ẹ̀ ní àbísà sí òun ọlọ́run kò ní jẹ́ lólọ́ kò ní fún mi mọ́tò bàbá mi ra kẹ̀kẹ́ rálẹ̀ ìdíjà mi láyé àwọn tọmọ bàbá mi wà mí dáadáa àwọn àbúrò bàbá mi àbúrò ìyá mi wà mí wọ́n mọ àmì dáadáa ọlọ́run bá tó wá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ kí wọ́n mọ òun ọlọ́run pé ẹ mọ èmi ọlọ́run kẹ́ gbà fún èmi ọlọ́run ọ wá ṣe mi lólówó kò sì mi lálágbára gbogbo àwọn nǹkan agbára tí bàbá mi ní tí ọ̀kùtà sí táyọ̀ mọ́ ọwọ́ akọ̀fẹ́ mi èmi wà fẹ́ mi lórí ayé ẹni tó bá ti wá níta ní jẹ́ Sunday Igboho yóò sì kọ́ parẹ́ lórí rẹ̀ kí ẹ sì pé yẹn fọ́nrún ni àwọn àbúrò ìyá mi rèé wọ́n mọ bàbá mi dáadáa wọ́n mọ ìyá mi wọ́n mọ ní olé tí mo ti jáde àfa tó dúró yìí àfa ńlá gidi ni ó ti ń sìn mí mo ti ń tẹ̀lé tí mo ti gbà fún láti kékeré mi ju ọmọ ọdún mẹ́wàá tí mo ti wà pẹ̀lú àbá yọ nínú wa mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni làfa máa ń ṣètò fún mi tí nǹkan bá rú mi lónìí máa lọ bá wọn àwọn nìkan làbá ni wọn làbá nǹkan rú mi lónìí wọn wá gbà fún Ọlọ́run látara mi àṣìjọ wà lónìí. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi àfa mi kìí ṣe àtọ̀ fún pé àfa mi bàbá mi wọ́n jẹ́ ọdún díẹ̀ nìyá mi gbà lọ àǹtí ni wọ́n pe mọ́ mi ṣe pé bàbá mi lọ́wọ́ àyè kí ẹ̀ tó lè mọ̀ pé yá mi láǹtì hmm. ṣe mọ̀ pé bàbá mi ni bàbá mi tó wá mọ̀ sọ pé Sunday ọmọ mi náà bọ̀bọ̀ gbà fún bàbá mi rẹ̀ lẹ́yìn náà mo dọ̀bálẹ̀ fún bàbá wa bọ̀dọ̀ wa mo pé mo dọ̀bálẹ̀ fún dáa rẹ̀ hmm. tó gbé mo gbà fún bàbá mi ni àfa gidi ni àfa ńlá sí ni àwa ní Sunday àfa mi ni ṣùgbọ́n mo gbà fọ́nà látara tọ́lọ̀ sí fún ọ nínú ká sọ pé yẹn ní ìmọ̀ kí ni mo mọ̀ mo kí wú mo mọ̀ nǹkan kan ìgbà tí ò sí owó tí n fi kàwé mọ́ ni mo dadó ní eh, secondary school mo ti stop ìlọ university wọ̀lọ́ pólí nígbà tí ò sọ tí n fi jọ bàbá mi ní kò sówó mọ́ sọ́ọ́lọ̀ kọ́sẹ́ Sunday mọ́ ní bàbá mi kò sí owó mọ́ sọ́ọ́lọ̀ kọ́sẹ́ bàbá mi ní ní ta lọ́tọ́ mo nífẹ̀ẹ́ bàbá mi pọ̀ ọba tó lẹ̀ mí ko, mo fẹ́ràn bàbá mi pọ̀ ah! mo fẹ́ràn bàbá mi akẹgbẹ́ ọmọ aládìgún mo fẹ́ràn rẹ̀ pọ̀ bàbá mi mo fẹ́ràn rẹ̀ pọ̀ ọlọ́run tó lẹ̀ mí mọ̀ mo fẹ́ràn bàbá mi sọ ma pẹ́ lómi àsọ pé mo fẹ́ràn yá mi gan èmi fẹ́ràn bàbá mi pọ̀ ọlọ́run tó lẹ̀ mí ọmọ òkùnkùn fẹ́rẹ́ ọmọ sọ fọlọ́run pé ọlọ́run gbogbo ọdún yòówù ti bá lò láyé ayé ipò yòówù ti bá bá ń bá wà lọ́run mo fẹ́ wà mo fẹ́ kọ́ jẹ́ ìfowópamọ́ àpẹẹrẹ bàbá mi mi ti mo fẹ́ràn rẹ̀ torí bàbá mi jìyà lórí mi dáadáa tó hmm. bàbá mi bàbá bàbá mi ìyá bàbá mi mo mọ sọ fọlọ́n pé gbogbo kò yóò ti gbogbo nǹkan téèyàn bí kẹ́yìn ọlọ́run tó bá mọ̀ pé ìwọ ọlọ́run ọba ló démi ló sinmi bẹ́ẹ̀ gbogbo nǹkan yóò tó bá sí fún ọlọ́run tó bá lè mọ dùn wọn tọ́ mi sọ́nà kí mo ṣàdúrà fún wọn kó sì mọ bá mi dárí gbogbo tó bá tó bá tó mo sì mọ kọ́ lọ́wọ́ wọn dárí jù wọn. torí pé bàbá mi fẹ́ràn mi ọ̀dọ̀ ya bàbá mi àti bàbá bàbá mi mo gbé dàgbà bàbá mi tí ọba rí mi yọ wálé láti mi ti ń gbé láti mọ̀dáyẹ̀dẹ̀ mọ̀dáyẹ̀dẹ̀ bàbá mi yọ wà ní ọmọ pé ọmọ àkàndá ni ọ́n lọ́dọ̀ ọlọ́run hmm. àwọn olókù rẹ̀ ọmọ ìgbàlá ọmọ mọ̀ pé àkàndá ọmọ ni ọlọ́run tó sì ní mímọ̀ tó fẹ́ràn rẹ̀ mímọ̀ hmm. kọ́nà tó fẹ́ràn bàbá rẹ̀ ni wọ́n fẹ́ràn bàbá rẹ̀ hmm. ọlọ́run ni mo fẹ́ràn bàbá mi kọ́ ọlọ́run wá ṣe mí bẹ́ẹ̀ pàṣọ ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ kì í sórí ọ̀rọ̀ mi lọ́dọ̀ ọlọ́run ti kọjá ògùn ọlọ́run kọ́ ló kẹ́ bàbá dé dìbò olóṣàmọ̀ ni pé ìjà méjì ìbàdàn kan pẹ̀lẹ́ nìkan ṣoṣo bàbá ní tí èèyàn bá wà tí máa ń rè tí ń rọlẹ̀ láàrin ọdún mẹ́wàá tí nǹkan kan ò bá ṣe adé fílẹ̀ ọlọ́run síbẹ̀. wàlá bàbá ní ibú sọ bẹ́ẹ̀ kọ́lọ́fọ̀rọ̀ kẹ́ bàbá yẹn àkẹ́gbẹ́ aríbi bàbá ní tí èèyàn bá wà láàrin ten years táyé ń gbóko ẹ̀ táyé ń gbúrò ẹ̀ tí ń dẹ̀ rọlẹ̀ tí ó sì ṣe bàbá ní ẹ fílẹ̀ ọlọ́run síbẹ̀ o lórí ó ní ẹfun lọ́dún mẹ́wàá tẹ́ ẹ bá wà tí ó kọ̀ rẹ̀ bá ń jáde wọ́n parí alábàjá ah, ni bílẹ̀ bílẹ̀ ẹ filẹ̀ tó bá ilé pé ten years tí ò ṣe ó ní ẹ filẹ̀ ẹ mọ̀ bàbá àgbẹ̀ kan ten years tí ò ṣe hmm. ọlọ́ọ̀bà tó wá dẹ̀mí ayé tí wọ́n ń gbọ́ Sunday Igboho ní sí nineteen ninety seven.